bá dára ó yẹ ká wí. àìṣe ló ṣe ó fẹ́ẹ́ mọṣẹ́ ju àwa tá a kọ́ iṣẹ́ lọ. hundred thousand naira check for just one night. no be only one bobo na two bobos. o sọ fún mi pé èfè ń bọ̀ nílé mi. ilé ẹ ilé àbílẹ̀ wa. baby why you dey cause commotion sorry if i no do introduction. Ọ̀sàtó. Sandra. Ọlọ́run ò o. Ó ṣẹ̀ṣẹ̀ wá ń yé mi gbangbangba pé ó ní ọgbọ́n tí bèbí ń dá sọ́rọ̀ ara ẹ̀ tí ò ṣaṣọ lójú ẹ̀ fún un. dẹ̀ lé lẹ́kọ́ tó mọ̀ pé nǹkan tí mo lè ṣe ó ju mẹ́wàá lọ. kí ló Kini ṣe. kí nìyẹn túmọ̀ sí. ìtumọ̀ ni pé bí mo ṣe ń lọ sẹ́wọ̀n yẹn àjọ máa máa wo géètì ẹ̀wọ̀n yẹn báyìí lọ́ọ̀kan ni torí pé òun mò ń tọ̀rọ̀ ó dẹ̀ fi pamọ́ fún un. wọ́n ti balẹ̀ ọba jẹ́ ni. wọ́n ti dalẹ̀ ọba rú. sister work hmm. out fine o. thank you jere efe. hey yes. abeg get me fine book. mo fún lè jà kan jẹ. mo fúli ìjà kan jẹ. kòkòrò gbẹ̀hùn kọ́ mi ìṣẹ́nu wúyẹ́. kòkòrò gbẹ̀hùn kọ́ mi ìṣẹ́nu wúyẹ́ o. kò mọ́kọ tí mo yan láàyè tó bá kọjá ẹ̀ pé o. kò má kọ tí mo yan láyò bó bá kọjá ẹ gbé wọlé o àyè. lórí woro sí woro ọ̀dẹ̀dẹ̀ sọ ọ̀dẹ̀dẹ̀ múkúlì jákànjẹ ọmọ tó sọ̀tọ̀ ò sọ̀tọ̀. báwo ló ṣe fẹ́ sí lóní dòdòǹgbà dòdòǹgbà àlùjọ ìrìwò pọ̀ǹgbà ọ̀rọ̀ máa pọ́nbẹ̀lẹ̀ ìbàlájú bẹ̀lẹ̀ pọ́nbẹ̀lẹ̀ ìbàlára. mú fún ní jákọjá o ọmọ tó sọ̀tọ̀ ọ̀tọ̀ ni òwe. àwa mọ lóko yẹn o e. àwa mọ lóko yẹn o adá lóko yẹn mọ ẹni tó mọ ló mọ ẹni tó mọ ló jẹ lọ kékeré kìíní tàǹtàrì kìíní ọmọ tó sọ ni ọmọ tó sọtọ̀ ò sọtọ̀ ni òye Mufulija kọjẹ ọmọ tó sọtọ̀ ò sọtọ̀ ni òye alábàádàn tó ń kọ́ ni òwà ee èmi kò mọ lóko yẹn wà Mufulija nǹkan jẹ kó máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́ òye torí mo mọ lóko yẹn wà yìí àwọn ọmọ inú rẹ pé ọ ní múfúrú já nǹkan jẹ ọwọ́ à ó yọ para rẹ nì wo ọjọ́ ẹkún rẹ ti dì í ń bọ̀ ah, ah, nígbà tí ìṣe pé bóyá ajágbébí rẹ ṣóòbù kọ ni ọ ni mo sunkún ẹlẹ́lẹ́yà kan lè tó wá yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rí ọ̀dàlẹ̀ ni ọ́ ṣe bẹ́ẹ̀ mi sọ fún ẹ pé ìyàwó tí mo fẹ́ fẹ́. bẹ́ẹ̀nu ṣe o ní tìjú. wọ́n ní má jà mọ́ a kí ló dé. ṣe bẹ́ẹ̀ mi sọ fún ẹ pé mi fẹ́ fẹ́ pé ìyàwó mi ni. bẹ́ẹ̀nu o ṣí sọ́njọ́ ọ̀dàlẹ̀ ni ẹ wà dẹ́ẹ̀dì tó jẹ́ máa. ìwọ lọ̀dàlẹ̀ èmi lọ̀dàlẹ̀ èmi lọ̀dàlẹ̀ bẹ́ẹ̀ni o tún lè sọ lẹ́nu ẹ o ò nífẹ̀ẹ́ tó jẹ́ pé èmi ló nífẹ̀ẹ́ ó kàn ẹjọ́ ta ni ìyàwó tẹ ń jà torí ẹ̀ gan. ṣèbọ̀ rẹ̀ yín náà ni. ọ̀rẹ́ ẹ wá o. ẹ mú fúlì ni. ẹ fún mi dákun torí Ọlọ́run ṣé mú fúlì nìkan ni. ó sún mi o òun ni lánàá mú fúlì ni lónìí bí ẹkú apọkànjẹ kí ló dé. èyí tó tiẹ̀ wá jẹ́ pabambarì tó jọ lójú tó ṣe mí léèmọ̀ ni pé odidi ọ̀rẹ́ méjì ní í fẹ́ papọ̀. ọ̀rẹ́ ẹ ti sú mi o. kí ló dé. ẹ eh? bọ́ọ̀lù ṣe wá ń ṣe báwọn náà ó sì wá ń bóbìnrin lójú jẹ́ kí ló dé. ìbanilójú jẹ́ ni lóòótọ́ o àbí bóòlù obìnrin kan ṣoṣo ó ṣe mọ́ fẹ́ ọ̀rẹ́ méjì papọ̀ ọ̀rẹ́ méjì ń sì ń fẹ́ wọn papọ̀ àti ego. Ah, èmi ò fẹ́ kankan náà àwọn méjèèjì o ní tó wù wọ́n ni tí ó sì wẹ́lẹ́dàá wọn. Mufuli ṣé nǹkan tó sì ń sọ yóò dá ọ lójú. Ah, ah. kí lè tí ò ní dá mi lójú tó gbọ́n ní bá dá mi lójú báyìí àwọn fi gbá rí ni. Hmm. ṣé tí wọ́n á dúró láwọn kan báyìí tíwọ náà dúró báyìí tá a mójú ajá tá a fi kò ní sọ ọdọ olójú pé ọ sọ gbogbo ń tàn sọ ìlú. ọ àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni mo lè fogún rẹ̀ gbàdí ah. bẹ́ẹ̀ ni. lójú àwọn méjèèjì o lè sọ. àtà ah, ah, ilé sọ wẹ. ń dà ẹnì sọ ẹ jẹ́ lọ. bóyá aláyò tó bá kọjá ẹ pé wọlé òhò àyè ọmọ tó sọ ni o ọmọ tó sọ nígboro àyè. ó tiẹ̀ ti dà. wọ́n wọ́n ká ẹ̀ mọ̀ lẹ́yìn o. ẹni àwa lọ́nà là á kò ó ẹjọ ṣé ó sì. ó sì ọmọ orí rẹ dànù. gbogbo nǹkan tí wà àti ọ̀rẹ́ ẹ̀ sọ lẹ́yìn mufuli ó yẹ bẹ̀rẹ̀ sí máa sọ kó tó sojú bí ìwé ìpẹ̀jọ́ kí ló ṣe yín tẹ̀ ń pariwo náà. kí ni imú ni ọgbọ́n o wọ́n lọ sọ pé èmi èmi ìwé mi wà àtọ́rẹ́ rẹ àjọ ń fẹ́ra kọ̀ fẹ́ra gbà fún yín ni tẹ́ ah. ẹ fẹ́ sórí ibú ni kí ló dé mi àti ẹ pọ̀ ìwọ àtọ́rẹ́ rẹ tẹ́ ẹ tó kàn tẹ́ ẹ tábọ̀ tẹ́ ẹ tó ń tí fi panu dèpòdèpò pé ń fẹ́ yín agaga wọ̀ yín tiẹ̀ lè fi ọ kàkà tí fífi ọ yín yá àgbọ̀run lọ ni torí ọ̀jára ayé ọ̀jẹ̀rú ọ̀run ọ̀wá ń parọ́ mọ́ mi sọ́ọ́ sọ́ọ́ wọ̀ wèrè ni ah. níwọ̀kan tó ṣe tó tó ṣe irungbọ̀n bíi ti tòbúkọ yìí ó eh. ó ṣẹnu bí èbò fùrọ̀ dákùn kí èdèmí àti ẹ torí ọlọ́run. ṣòun bíi búrọ́ọ̀sì aláàgọ́. ó sì àṣe hàhàhà ló ń pọ̀ kàkà kú lẹ́nu eh. ẹ̀wọ̀n hàhàhà sọ̀rọ̀. tó o bá sì ráyè kọ pẹ̀lú dé torí ìjọba èso àdẹ̀mọ bó ṣe ń lọ mú fúlì mú fúlì mú fúlì yóò. Ajani bọ́ọ̀lì Ajani. Ah, ẹ̀yin ni. àwa ni bọ́ọ̀n ń gbọ́ kí ni ìsọkúsọ tó ń sọ lẹ́yìn mi wọ́n lọ lémi rẹ̀ ń fẹ́ àbí ọ̀fẹ́ rẹ̀ ra gbá fún ọ ni ah, ah, ọ̀hún paramọ́ mi lẹ́yìn mi ò sí ní sàn kan rẹ jẹ sọkùnrin nìwọ yìí sá abẹ́ ìwà gbàmí kó mọ̀ síyàn kankan láyé mọ́ kó jẹ́ wà lókù ó kù mí kí n mọ̀ fẹ́yàn rárá kí n kú kó o gorí mi ó kù mí obìnrin dìde ká dáa fún ọ wá ń parọ́ mọ́ mi ọlọ́run fẹ́ mi níbo lèmi rẹ ti ń fẹ́ra <laughs> wò ó mú fúlé ọ̀rẹ́ mi dákun torí ọlọ́run mọ́ bínú àti rọ́kòdoro ọ̀rọ̀ bá a ti rí pákúrọ̀ jayé ni wọ́n mọ́ bínú ọ̀rẹ́ mi já mọ́ lọ. kí mo bínú ẹjẹ́ ń yẹyẹ wẹ̀rẹ̀ tó dàbí ọbẹ̀ ọlọ́kà mi. àti mọ́rù wọn ah! onírànú ẹ̀rímù rẹ̀ ṣe rí bí ọwọ́ win kótókó sàgàrà ayé ṣẹ́wù sàgàrì. sọ hmm. fẹ́ gbọ́ jẹ́ kí nìyí ìjẹ́ àkọ́kọ́ àti ìgbẹ̀yìn tó parọ́ mọ́ mi lẹ́yìn mi tó tún sọ lójú mi hmm. sórí jẹ́ tó bá tún dẹ́rù rẹ̀ wò àwọn tí ò bá dá sí wọ́n bẹ́ẹ̀ ni hmm. báwo ló ṣe fẹ́ sí ah, lórí dodo ń gbọ́dọ̀ ló ń bá àlùjọ ìrìnwó wọn gbà. Mufuli ọ̀rẹ́ mi dákun dáríjì wá wo àti kó dáríjì wá kẹlẹ́dàá ẹ̀ dáríjì wá náà kó sì dáríjì wá. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ṣẹ̀ mí o ah, a ṣẹ̀ ọ́ àfi kó o wáyè ló kan àyà rẹ kó o dáríjì wá àwa ṣe bí òótọ́ ni àwọn wèrè méjèèjì ń sọ ń pa rẹ ni torí ẹ̀ ni. àrò bí òótọ́ ló ń sọ pátápátá àmọ́ wọ́n kàn ń bọ̀ ọ́ jẹ́ ni. ó mọ̀ sí i ṣé pẹ̀yìn ọ̀rẹ́ mi tún lè gbà wọ́n gbọ́. kò sí mọ̀ wo àfẹ́ ṣàbòsí rẹ ni o sọ mọ̀ pé ọ̀rẹ́ la jẹ́ àwa lè gbọ́n adúrú nǹkan bàtàbàǹtàbà ká fi dùn ká mọ̀ sọ fún ọ òun ní o sì mọ̀ pé a nífẹ̀ẹ́ rẹ̀ a nífẹ̀ẹ́ rẹ̀. ẹ wá dákun kí ni nǹkan táwọn ọkùnrin máa ń gbà nǹkan ọmọ obìnrin jẹ́ lẹ́yìn náà. tá a máa ń gbà ṣebí káyé wọn lè bá a ta ni bí abọ́ àjàṣe. ẹ tún mọ gbọ́ mú fúli ayé wọn ò tí ì ta tẹ́lẹ̀ wo ìwọ ni kí wọ́n ṣàdárí jà wá sọ ọgbọ́n mọ̀ bínú sí wa. èmi mọ̀ bínú ojú ẹkọ sáti fojú mú wọn ẹ sáti rí òótọ́. àmùfú kí ni kí ah, wọ́n lè ah. dákun mọ́ kó owó rẹ̀ sí ah, lórí mú fúlì hmm. nǹkan ò ní í ṣe ọmọ jojú ẹ ti nǹkan ò ní í ṣe ọ. ọmọ pé gbogbo ayé mi mo fẹ́ kólé ọlọ́ra yìí ah, ah. ọmọ pé bó bá ti ń já mi jẹ èmi ẹ mọ tí mò ń ṣe mọ. Hmm, kí wá ni nílò wá ní jíjàjẹ tá à ń jàjẹ. wo tẹ́mi mi bá bọ́ lónìí ọwọ́ rẹ lọ́wọ́. àwọn jòwó ah, àǹfààní pọ̀ yóò padà bọ̀ náà ní ọ̀pọ̀ ọmọ ọlọ́ọ̀ni. ọ̀hún àmọ́ tó ṣẹlẹ̀ hmm. ọjọ́ ti ń lọ dákun wá já Mm. wà á já ń jẹ jọ ọmọ pé bọ́ọ̀ bá ti fẹ́ jẹ́ tó bá ti ń já mi jẹ bẹ́ẹ̀ ní máa nà. Mm, tó mọ̀ ṣe bí ó ń gírì. ọkà mi ọkà mi. àwọn ọ̀bọ̀ ọkọ mi. dandakun bantura. Mufuli Jankọjẹ ọmọ tó sọtọ ò sọtọ ni òye. ara mi ọjà díẹ̀ díẹ̀ mọ dárú. èmi kọ́ mọ logo hmm. yẹn wà Mufuli Jankọjẹ. ó máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́ abẹ́ ìwà àgbà mi ni lọ́mọ tí ń já mi jẹ ló ń sọ pé òun ò lè fẹ́ mi chai mo mọ̀ ṣàṣìṣe o kí n ti wá ṣe fídíò rẹ̀ bí mo ṣe bí mo ṣe ń nà jọ́nà tó nà ń já mi jẹ kí n wá fi hàn àwọn ọ̀rẹ́ sẹ́rí pé òkúrọ̀ ńlá gidi lọ́rẹ́ yín bí ṣe ń já mi jẹ ń jọ́nà lèmi náà náà ni mo ràn jù ah, ọlọ́run ó dá láàrin mi àtọmọ yìí àfi tí ìbá ṣe pé mo mẹ́mìí lẹ́lò ọlọ́run ó fún túlì yóò mà lọ́rùn ọmọ tó jẹ́ pé mò ń tẹ̀ kanlẹ̀ fún tí mo ti tẹ̀ dáadáa tó ń já mi jẹ́ kúrukúru òun ló wá sọ lójú àwọn ọ̀rẹ́ pé òun ò lè fẹ́ èmi ah! obìnrin ọlọ́run obìnrin ọlọ́run ah! irú èèyàn wo nìyẹn. àjàní níjì hmm? hmm? òpònú lẹ́yìn méjì ọmọ tẹ́yìn méjì ti fẹ̀yìn ẹ̀ balẹ̀ ó wá ń sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ pé òun ò lè fẹ́ yín ẹ̀ sì lè ṣàlàyé ara mi rí lọ́dọ̀rí ọ̀la nígbà tó bá tó wá bá tó ń pariwo ó ò lè rò páwa náà máa bá a sọ̀rọ̀ òponú ọkùnrin ní máa bó ní máa fèsì sí ọ̀rọ̀ tó bínú bá sọ. ọkùnrin tó rí òpè tí ò ní ọpọlọ ló máa máa bá obìnrin jiyàn. gbẹ́nu ìsàn gbẹ́nu ìsàn méjì dàdí dàdínú méjì ọmọ tẹ ti fẹ̀yìn ẹ balẹ̀ tó yẹ kẹ́ ẹ jẹ́ káwọn ayé mọ̀ pé ajá àgbòrò ni tó kẹjẹ kọ́ mọ̀ pé ó ti di apẹ̀rẹ̀ tó ti ń jò ah, mo rúgbó láyé mi kò gbọ́dọ̀ jẹ́rú èmi ni ìjẹ́ káwọn ayé mọ̀ pé ah, eléyìí ọ̀n gbọ́dọ̀ fẹ́ lé ẹ wá dúró síbi ẹ wá ń sọ pé ṣe ṣe ṣe. àtọkàn tí ah, ń lọ àwọn ọ̀rẹ́ ajá ni. kí mo gbọ́ tẹ wí nísìnyìí. kí ni kí lẹ́yìn gbọ́ ṣé sọ̀rí ajá la sọ pé rí ajá ni. ẹ mú fúlì ọ̀rẹ́ tiwa lẹ́yìn pẹ̀lájá mú fúlì ọ̀rẹ́ tiwa lẹ́ pẹ̀lájá lẹ́yìn kan rádàràdà bí ìdọ̀tí inú àgbàrá yìí ẹ̀rẹ́ lè náà bó ṣe rí bí ìkému ẹlẹ́wọ̀n eh? kọ́rọ̀ gbọ́ lẹ́nu ẹ̀yin gangan wà lájà ẹ̀yin tẹ̀dá bí kẹrẹgbẹ sí ẹ̀rẹ́ nìkan lẹ́mu ń jò ní. Eh, eh, èmi ní kọ́rọ̀ gbọ́ lẹ́nu mi báwo ẹnu wèrè bí ẹnu àparò. lẹ́nu sọ́ọ̀hún. ibi ìrọ̀ǹborùn ni gbogbo ajá ni. Mm. sóòrì mo wulẹ̀ tí ń sọ yín tẹ́lẹ̀ mm. àgàgà ìwọ yìí mo ti ń sọ bó yóò ní lọ́jọ́ ìyá rẹ pé lémi bẹ́ẹ̀ jẹ́ tó mú mi sí. lémi ilẹ̀ wọ́n lọ ṣe bí ẹni tán tán gbẹ́rù látẹ̀yìn. Ah, ah. ẹ ṣọ́ ara yín ah, àwọn ẹni wọ́n rẹ̀ ibẹ̀ làjá ẹ ṣọ́ ara yín. ẹ ṣọ́ ara yín mo fúli ìjà kan jẹ. ẹ wà o kí wọn bá màlẹyàn gbọrẹ rẹ mọ. wo fọlásadé kì í ṣe bí mufuli tiwa. Mm. bẹ́ẹ̀ ni mufuli ó tó gbangba sùn lọ́yẹ a sì lè fògùn rẹ̀ gbárí. Mm. kódà a lè fẹ́ gán ìgbà rẹ̀ ẹ̀yin méjì lè fògùn ìgbà rẹ̀ láyé tó jẹ́ pé èèyàn fúnra ara rẹ̀ gùn ò lè gbẹ̀rẹ̀ ara rẹ̀ jẹ ká pòun á gbẹ̀rẹ̀ ọmọlàkejì òun jẹ́ hmm ilé ayé àbìdí yanyan iná kọ ni tó jẹun pé àwọn ẹni ọlọ́run míì wọ́n burú ju ẹni èṣù lọ ilé ayé tó jẹ́ pé àwọn èèyàn míì wọ́n á máa fi itọ́ dúdú sínú wọ́n á sì máa tu funfun síta lẹ́yìn wọ́n sọ pé ìgbẹ̀rí múfúlù jẹ́ o kí ọ̀kìn nìkan múfúlì. fọlásadé ń hmm? tá a mọ̀ àní kì í ṣe bíi múfúlì sẹ̀. bẹ́ẹ̀ ni wo òkú ọjọ́ mẹ́ta múfúlì hmm. ó ti kúrò ayé yìí ìtàwọ̀ rẹ̀ o. Hmm. ẹ gbọ́ tẹ́yìn méjì bá sọ pé ẹnì gbọ́ èmi ti gbọ́ ìmọ̀ sí ti gbà ń tẹ́ sọ kò burú náà kò sí wàhálà mo gbọ́ ń tẹ́ sọ. kòkòrò gbẹ̀hùn kọ́ mi ìṣẹ̀nu wúyẹ́. kòkòrò gbẹ̀hùn kọ́ mi ìṣẹ̀nu wúyẹ́. kò mọ́kọ́ tí mo yan láyò tó bá kọjá ẹ̀ pé wọlé o. fẹ́ bọ̀ sọ̀rọ̀ ni mo sì fẹ́ kó wọ̀ létí torí rẹ̀ méjì ọ̀làájìn múfúlì múfúlì múfúlì ẹ̀ẹ́mélòó mo pè ọ́. ẹ̀mẹ́ta. ìṣó oníyàá mi lẹ́yìn mi. ọ̀ọ́ni ọ̀rọ̀ tí mo fẹ́ bọ̀ sọ yìí mo fẹ́ kọ́ ọ gbọ́ dáadáa ni o. mọ́mọbìnrin bá ti bàlágà bí ò bá kàwé yóò kọ́ṣẹ́ torí kí ni kó má bàa mọ wo ọwọ́ ọkùnrin jẹun hmm? iṣẹ́ wo gangan ló wù ọ̀tọ̀ ọkọ̀ mo fẹ́ kọ́ ọ sọ fún mi báyìí báyìí. ẹ mọ nǹkan sẹ́rí tí má ti ronú iṣẹ́ tí mo fẹ́ kọ́ ń jẹ mọ̀ ń mọ báyìí. Ah, mo fi lè tí wọ́n bá ronú iṣẹ́ ìwọ́gẹ̀ mi ò mọ̀ dá Mufuli mo fẹ́ kọ́ ọ̀rọ̀ dáadáa o mo fẹ́ kọ́ ọ̀rọ̀ láròjinlẹ̀ kó o sì sọ fún mi iṣẹ́ tó kọ̀ sọ gbà bọ̀dà. ọmọ tó sọ̀tọ̀ ò sọ̀tọ̀ ni òye alábàádọ́ ló ń kọrin ò àyè èmi kò mọ lóko yẹn ò à Mufuli jàǹfọ̀n jẹ́ kó máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́ òwe torí mo mọ lógo. ẹ̀yin gbọ́ wá ń pè mí kọ́ sí mo jẹ́ olówó ni. ó kú jẹ mí lówó mo ní bọ́ sọ̀rọ̀ náà ni. ọkọ bá mi sọ̀rọ̀ ló ṣe ń lé mi kí látàárọ̀. ẹ mo nífẹ̀ẹ́ rẹ ni sórí mo á fẹ́ máa gbọ́n mi sí mojú rẹ so yí ọba mo fojú kéré mi o toru wo àtàǹbẹ̀ńlẹ̀ mo ṣe ń bọ̀ sọ̀rọ̀ rẹ mo ló lọ́ọ́ bí kàsínkì ẹ̀ sì fowó bá tiẹ̀ jẹ́. ká yọ sọ́ọ̀fẹ̀ ráre àbólóbùkún ni ọ̀nì làwọn ìyálà yá rẹ̀ ni. Ah, ah, ah. Ah, ah, ah, obìnrin mọ̀ ti bo obìnrin jẹ́ o àwọn olóòbùkù obìnrin kan ní ọmọ fẹ́ wọ̀ kíní kan tó rí rànràn yìí kèé sì ṣẹ̀bi rẹ̀ bẹ́ẹ̀ bá ti ráìsì mẹ́ta láì fún wọn tẹ́ ti fi mọ̀tínà tì wọ́n lójú kò sí nǹkan mímọ̀ ẹnu kan tẹ̀lé yín wọlé ní olóòbùkù rádára dòsè wo jẹ́ kí lè yìí jẹ́ ìgbà àkọ́kọ́ àti ìgbà akanyìn tó bá ń sọrú rẹ̀ sórí ìjọ́ tó bá tún sọrú ẹ̀ ń dàgbà tí lu ọ̀nà olóòbùkù ni ó ń ra ní múfúlì múfúlì ah, ọ̀rẹ́ mi ah. yóò yí ọkọ níyẹ lẹ́kọ̀ọ́. àṣẹ wo mo bó ṣe lálẹ́ ọmọkùnrin alákọ̀ọ́rí ẹ̀ gbogbo ẹ̀ la gbọ́. bẹ́ẹ̀ni <laughs> ẹ dákun bò lẹ ṣe gbọ́ o. Oh, ògiri létí èèyàn ní í jẹ́ bẹ́ẹ̀. wo ọlọ́run mi ò ní dojú tì ẹ́ ojú ò ní tì ẹ́ láéláé bó ṣe dojú tì wá. ah sórí mú fúli ká sọ̀rọ̀ èèyàn ká máa bẹ́ẹ̀ òun ní ìyá ọmọlúàbí o bó ṣe ń ṣe náà ni o mọ̀ ṣe lọ sáà mọ́ yíwà rẹ padà. má yíwà padà sórí jọta bá tẹni jẹ tó bá ti dẹ́kun láti má bá tèèyàn jẹ báyìí john la bẹ̀rẹ̀ sí ń bá tiẹ̀. bẹ́ẹ̀ni ẹ mọ àbínú ṣe rí ọ̀rọ̀ tẹ́ ń sọ kò yé mi rárá kí gbogbo ilé tẹ́ ń sọ. ìwọ ṣe mọ yọra rẹ lẹ́nu kọ fọkàn rẹ balẹ̀ bó ṣàṣẹ ń ṣe ni kọ mọ sí. bẹ́ẹ̀ni má yíwọ àpàdọ ọ̀rẹ́ mi ah, ọmọ dáadáa ọmọ rẹ bí yan. ọ̀rọ̀ yín ń gbà fúra ṣé mi sábà lè mọ mọ́ lọ. wá ní sùúrù jẹ́ kájọ mọ́ lọ yìí. kájọ mọ́ lọ kílé náà yìí. ó yẹ wọn sọ ẹ mi. ara yín ń gbé yín. mímọ sọ sí ara wa. mo fúli. kí ni nǹkan tí mo ṣe fún ọ gan kí lẹ́sẹ̀ mi tó wá ń wá ọ̀nà tó fẹ́ fi gbẹ̀san látara mi. ẹ àgbà mi ni bíi ti bò. àríṣe bá ń bí léèrè pé kí mo ṣe fún gan ẹ ń gbọ́ labi kí ni kọ́ládé ṣe fún ọ gangan torí ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì ò yé mi kí ni kókó nǹkan tí wọ́n náà ṣe fún. Ah, kọ́ládé kò sẹ́mi ah, kò sẹ́ lẹ́sẹ̀ kankan kí n kọ́ ládé fẹsẹ̀ tí ó fi sẹ́mi. Ah, ìṣọ́ ìṣọ́ ló ti mi lọ gbọ́rọ̀ tí kò ń gbọ́ tí kò fi pa lórí. Ah, ẹ dọ́nà ṣé kìí ṣe pé ọ̀rọ̀ mufuli ló ń sọ ṣé mufuli ò já lọ́dọ̀ rẹ ni. já la jẹ là ń sọ̀rọ̀ ẹ̀ àló sọ̀rọ̀ sí mi sókò wá sọ̀rọ̀ sí mi sásán o ó sọ kò gbà kó gbọ́ ọ̀rọ̀ sí mi ni. sórí tí ìgbà gbọ́rọ̀ mi mọ̀ tí mo fi jáde láyé etí mo gbọ́ etí mi ti di. bóyá o ò bá sọ̀rọ̀ dáadáa ni. ì tí bá fẹ́ bá sọ̀rọ̀ ńkọ́ ẹ pa adékúrétẹ̀ pẹ́jẹ́bẹ̀ lákìsà gan. Mufuli jankan jẹ ọmọ tó jẹ́ pé tó bá gbá ọkùnrin mú báyìí yóò máa já ní pàtì yóò máa já ní fòrò yóò máa já ní fàkàn yóò máa já ní fìkì. bó bá ní ọjà kájàre ẹnu ọjà kan ń fa ń fa ń fa ń ja ń ja ń ja náà ló mú mi bú. ó ló mọ̀ ń bú ó wojú ẹ̀mí ẹ̀yán ló mọ̀ ń bú. ibi tí àwa bọ́rọ̀ ìdí ni sí ọ̀rẹ́ ti kàgbàgbà ó ti kéré báyìí o àríṣe hmm? bóyá kí ìwọ kúkú wá wọlé sí lára tí ìwọ bá bá sọ̀rọ̀ bóyá yóò mẹ́rù ilé ẹ̀fọn yóò dá nǹkan tiẹ̀ jẹ. làbí tó gbádùn báyìí tó gbádùn èèyàn sọ pé èèyàn sọ̀rọ̀ sùn ọwọ́ ní kẹ́mi lọ́rọ̀ ẹ̀ wo ní kágbàgbà ṣé bọ́ mọ̀ ń bú ni tó bá sẹ́mi ládàá ni kọ́. wo yóò sọ ọlọ́dà lórí ni sọ̀rọ̀ mọ́tà ń sọ yìí ó já wèrè ju màálù lọ. àìsọ̀gbọ́n ó lè jáde lómi. àlẹ́ mo nírọ̀lì múfúlì tèmi tí mo mù ọmọ tó yẹ pé tó bá gbà mú báyìí yóò mọ̀ jà ní fàkà yóò mọ̀ fà ní tìkìn yóò mọ̀ fà ní fàkà. wọ́n náà sọ fi pàkàpàkàpàkà lẹ̀ ah àṣejù tí a gan ti pọ̀ jù irọ́ ó lè jẹ́ rogan ló ń pa ah ṣé mo lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ àwa ní kémi lọ fi ti yẹ. ọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ tí wọ́n máa mi ó ti yé mi gbà náà. àríṣe ó lọ o. mi ò lọ o. àríṣe ó lọ o. ah se dandan ni. àríṣe mo náà lọ o. Mufuli má lọ lùràlùyà bá mi lùràlùjò lóní fẹ́rẹ́ jogi ah, ah. níwọ̀n níwọ̀n ni o. èwo ló ń jẹ yìí. níwọ̀n níwọ̀n ni o. ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ kùsàsì tó lè dájẹ́ ń tiẹ̀ ah, ọ̀gẹ̀dẹ̀ ló ń jẹ báyìí. abẹ́wà gbà mí ẹ dákun kí ni nǹkan tó tún lè nú ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ lásán mọ́ ọ̀gẹ̀dẹ̀ Ah, ah, ọ̀gẹ̀dẹ̀ mọ̀ ń jájà bẹ́ẹ̀ wá gbà mí. èmi náà ti rí bẹ́ẹ̀ ó kọ ọmọ náà ní mọ́ ru ọmọ ilẹ̀ mọ̀ jájà mọ̀ jẹ́ mọ̀ jẹ́ mọ̀ jẹ́ mọ̀ jẹ́. èmi náà ni mo rí mọ̀ jẹ́. àwa mọ lóko yẹn. Ah! Eh. ọwọ́ mọ lọ ọmọ mọ̀dáràn. àdẹ̀mọ bó ṣe ń lọ mú fúlì. sórí rẹ̀ ò burú àìfínipe ni àìfèèyàn pèèyàn tí máa rọ oko rẹ sán bá ń tẹwọ ọjà mébò lójúlágbárí òfin mọ̀ràn wò ni ó wúra rẹ sí mi ni dákun ṣé wọn wọ̀n fa fún ọ ni pé bọba kọnu sí mi ń gbà àbọ̀ fẹ́ fògùn fẹ́ mi ìjọ ọba gorí mi ìjọ tó ọba gorí mi sá tìrẹ́bọ̀ ni ó jẹ́ ìyá rẹ̀ ìjọ náà ni tọ́mtọ́m wọn tà jù láyé ẹgbẹ́ bí wọ́n kán níwọ̀n kan tó yẹ dàdá bí ọbẹ̀ ọlọ́kà tó dàbí ẹ̀bọ̀ òwì irú rẹ̀ ah ah ó sọ pé ọjọ́ tèmi bá gorí òun pé ọjọ́ tèmi bá gorí òun báyìí òun ó lọ la tọ́mtọ́m ni. torí ipe jọ́nà ni tọ́mtọ́m ó tàjù àyè ó mọ rin òun ni. ṣebí mo sọ fún ọ mo sọ fún ọ pé labí mọ̀mọ́ fẹ̀ mọ̀ fi apá ni. mo sọ bẹ́ẹ̀ irọ́ lè mi pé ṣé tí pé ìwà olórí burúkú gbà ni wà ó àbí rúwà ò sí wónú. ìwò gbà ló wù. irọ́ ni ń pa ah, mufuli ìjà nǹkan jẹ ń parọ́ fún yín ni. irọ́ kí ni ń pa Ah, sọmọdé mi kan lè pa fúnra ara mi tó mú mi bú táríṣẹ náà tún lọ tó tún lálẹ́ rẹ̀ kí ló sọ pé òun bí jọ ẹsẹ̀ mi wọlé tuurutu báyìí ni. Ah, ah, eh, eh, eh, tèmi tí mo sọ yé mi o tèmi tí mo sọ yé mi o ndíbọn ni irọ́ ni múfúlì já nǹkan jẹ́ ń pa ẹni ẹni tó sì ẹ rárá ẹ lọ ẹ wàá bá sọ̀rọ̀ ní sọ̀rọ̀ bí ẹni pé ẹ̀yin méjèèjì ẹ ti jọ ń fẹ́ra yín tẹ́lẹ̀ fúnra lára rẹ̀ o ní ó wọ yín mọ́ra àwọn kan ló fèmí náà lọ́wọ́ tèmi náà fi lò nígbà tí mo lò mo wá rí i pé ó dà pé ọ̀nà tó dáa ni ṣé rírú ọ̀nà tí mo gbà oníkẹ́yìn náà gbà tẹ́ ẹ bá wá gbà ẹ́ rí i pé <laughs> rere lolúwa gbófìlì já nǹkan jẹ àǹfààní àdúgbò ni tí ò sí tí ò ṣẹlẹ̀. ó sì ló sì bọ̀. tí mo lọ ọ̀nà tó róró mo lọ ní. ìtò sọ èsì dán lójú. ó dá mi lójú tá dà. ó dán lójú. <laughs> ẹ kò sí wàhálà á máa fura wàhálà. ẹ dákun ẹ méjèèjì ọ̀rọ̀ kan ló ń rú mi lójú mo dẹ̀ ń gbọ́ ó ń pẹ̀yìn méjèèjì ẹni mú fúlì ajá ni wọ́n ń bá sùn káàkiri kí n ti yín bẹ̀ kí ló kàn yín. ṣé múfúlì ẹ̀ ṣàjà ni. ó sùn wa o. Ah, ah, tádé ò mọ̀ pé múfúlì ajá ni ìpín káàkiri ni ajá múfúlì. bẹ́ẹ̀ ni. Ah, ẹ dákun obìnrin kan náà ní gbogbo wa tara ẹ̀ jáde hmm. obìnrin ni ọ obìnrin ni ọ obìnrin lèmi náà hmm. kí n tí kó dáká má ṣe bá yí obìnrin ẹgbẹ́ wa wọ́n ṣe nǹkan tó dáa ẹ̀ sì fi ilẹ̀ pẹ̀lú kádàrá rẹ̀ bó bá náà fẹ́ máa sùn káàkiri pẹ̀lú ọkùnrin òun lónìí ilé ayé rẹ̀ kí n ti kí ló kọ́ yín bẹ́ẹ̀. ẹ ọ̀nà tó fi wá gbà kan wá rè obìnrin mú fúlì lóòótọ́ obìnrin sì làwa náà mm-hmm. àmọ́ gbogbo obìnrin tó bá ti lóun ọmọ obìnrin ẹgbẹ́ rẹ̀ lójú jẹ́ mm. àwa náà mọ ọba lójú jẹ́ ni bẹ́ẹ̀ ni ó yẹ ajá mú fúlì. láàrin mi n tẹ́ ẹ̀ sí ohun sí ohun tó dáa kò sí nǹkan tó kàn yẹn yín kọ́ lẹ bú mú fúlì ìwọ kọ́ ni ìyá rẹ̀ ìwọ kọ́ sì dẹ̀ ni bàbá rẹ̀ ẹ dákun ẹ fèmí lẹ́ ọ̀bẹ́ bá ti sọ pé ẹ̀ní gbé ẹ̀ní járọ̀ lórí ọ̀rọ̀ Mufuli èmi ò bá yín dá sí orí kùsùn mi ò dẹ̀ fẹ́ wàhálà. má bàa wa dá sí. ẹ wò ó kì í sajá nìkan gan ẹran ni ṣé ẹ rò bí gbogbo èèyàn ti rìn títí lèèyàn ni ẹran kó wà nù mí ṣe rí Mufuli ajá ni ajá lásì mọ̀ pé. ó dídú ó bá tó sinmi tí ò tó wù wà bí ajá mọ́ tí ò bá ti wà bí ajá mọ́ àwa náà ò ní pè ajá náà atájá ni àti kì í ṣẹjá ẹ sì fi ilẹ̀ ewu tí èmi ò fẹ́ wà láàrin sì fẹ́ jà ah! fi òkú lẹ̀ fáwa ajá múfúlì. ó dáná mo rí iná. ajá múfúlì. mo sọ̀rọ̀ lọ́rọ̀. ajá múfúlì ajá ni múfúlì ajá ni múfúlì. sori èmi mọ mọ jẹ kí ẹrù bẹyàn kún mọ lẹ́yìn jìnnà sí i. ẹni tó bá sọ pé òun tọkùn ìbá ẹ olùmọ sí lórí tó ti wá sí mi lórí wáyé. n ṣe ọ mo bọ ọjà jẹ. Ah, wo oṣù mi lórí orí bàtàbàtà ló ṣe mí èlé gbàgbé láìla ọjà jẹ dáadáa hmm. <laughs> ọmọ torí yorùbá wa sọ pé yìnyín ni kẹ́ni lè sẹ́mi hmm. gẹ́gẹ́ bí ọmọ tó mọ orí hmm. jẹ́ bọ́ ọjà jẹ. ah wo ọjà jẹ ilé ìwé ìṣe tí o fà rọ́ọ̀dù lẹ́yìn rẹ̀ kò sọ ọmọ mọ́ ọmọ parọ́ dàm ọmọ ẹja yé ọmọ parọ́ ọmọ. tọ́ba ìwọ lọ́ọ́ máa rí ìwọ ni wọ́n máa bá. ẹ kí ló dé tó ní arẹ́rìn. Ah, tí mo fi ń darẹ́ ni ah, ọ̀fẹ́ mọ̀ nǹkan tí mo fi ń rẹ̀ ni sọ́ọ́ni nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé ah, mo fúli hmm? ìròyìn táwọn ojú bá. ẹgbà dákun sọ́ọ̀tì romi ń fọ tẹ́lẹ̀ ni. kẹsẹ̀ parọ́ yìí èmi gan orí mi ò tiẹ̀ pé mọ́ eh. èmi gan ò mọ nǹkan tí mò ń ṣe mọ́ sọ́ọ́ni bó ti bá mi jáde báyìí mo kàn sọ gàtàgàtà ni ọgbọ́n tí mo sọ pé ah níbo lọ wà ah ọ̀ tiẹ̀ nífẹ̀ẹ́ mi ah níbo lọ ń gbé sọ́ọ́ni ibì wà nígbà tó tiẹ̀ jábì kan jẹ fi sórí mi sí bọ́ọ̀nù pa ah! nígbà tó fi gẹ́ẹ̀tì ara mi padà mo ti tún ká ẹnu ẹ̀ mú bẹ́ẹ̀ mo ní ah mo wúlì kí ló dé mo lò ah, máìkì yìí tán sọ́sọ́ <laughs> àríde mo ríde mo wúlì wàláì nípa ká lo special mic mm. pàṣọ ń bẹ́ ni òṣùpọ̀ mm. òmèrè sí tún mm. màláìkà kẹ̀ ká tó wá sọ rẹ̀ mi tí náírà bá lè bá máìkì ó máa jábọ́ ìwọ ọmú dání báyìí ni ọ̀run mẹ́nu ọ̀run mẹ́nu ọ̀run mẹ́nu. tí ìrìn nǹkan kan ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Ah, sọ́jà kó mẹ́rin. yìnyín ni ìjà kó mẹ́wàá. ibò jàjẹ̀rọ ọlọ́run oṣù. mo wúlì pẹ̀lẹ́ ah. ní tàtí sí oh. ṣé kìíní yóò wúlò fún mi gan-an báyìí oh. ah ìyá àjọkẹ́ ìgbésí ayé mi lọ ẹ ẹ mufuli mufuli dodododo ọtí ọtí burú máa ọtí burú mufuli jankan jẹ ìtọ́ ti fẹ́ wá ìtọ́ ti fẹ́ wá ìtọ́ ti fẹ́ wá ìtọ́ ti fẹ́ wá. mufuli jankan jẹ. ṣé wàá rí ní ìsìn ṣé o rí pé òun ò parọ́ ọmọ nǹkan mọ́ bíbọ̀ wèrè ni kódà ó ti dá nǹkan labi gan jẹ. Ah! ìyá tó bí mufuli lọmọ rọmọ bí o. kódà ìyá rẹ̀ fàbẹ́ jóná ni. Ah! múfúlì tá nǹkan jẹ kì í ṣe ọmọ. sọmọ wa nu ọmọ lásán èkejì ajá lásán lásán lásán. tí ìrora bá fi lè pé méjì nínú ìlú yóò tù ní. ìlú ò ní tú lásán ìlú ò dàkóró ni ọmọ lórí ibùdó ẹgbẹ bí mo dà ẹ̀yìn rẹ̀ bí èso tẹnado. eléyìí tó lò fún ọnu tó bá rí another style doggy style alẹ́ mi tẹ̀ tó kọjá yèmí èmi tún fẹnu túlẹ̀ bí ẹlẹ́dẹ̀ ni irun bá há mọ́ mi lé mo ń ta yín bí ìgbà tí mo jẹ sàkídì. kò sí tẹ́yìn ò Ah, ẹnu burúkú yìí ó ti wá lórí tí yẹn fi jẹ tààrà àti yẹn fi jobi tí yẹn fi jata rí báyìí ní ìṣúgbà tó ti jẹ kí ni kò pé. ọ jẹ kankan sọrí tẹyàn bá ṣe gbogbo nǹkan tá a sọ ẹ tọ ló style yẹn eh. èmi àmọ tọ sí lẹnu gbàmí téèyàn mọ lọ brush wíwíwí ọsẹ kan lè yóò mọ fi brush yẹn. kẹ́lẹ́dà àbí sọ sàánú rẹ̀ pọ̀ lára tí wọ́n ti wá dá báyìí. Ah, kì í sọmọ rẹ̀ kì í sọmọ alálùbá ṣùgbọ́n tí tí máa bẹ̀ inú jù ọ̀rọ̀ rẹ̀ ni pé díbọ́díbọ́ tí wọ́n máa ń ṣe pẹ̀lú kíní rẹ̀ jọ̀làmbá jọ̀làmbá tó kọ́ wájú àti sọ́wọ́ ẹ̀yìn. sọ́rí àwọn péjì rẹ̀ mò ń forí wọn gbára wọn báyìí mo ń forí wọn gbára nílùkulù. Ọládélé. Fúlì. Ah, Wọ́n nìkan ló jókòó ń dán. Ẹ eh, èmi náà dúró de àwọn fúlì ìlú ni. Ah, Àdáni ìyàn jókòó yẹ ọ̀wá dà. Ọ máa rorò kúrò. Ah. Eh, <laughs> kí ló tọ̀ tẹ̀lé mi kọ́ wá lọ jókòó de amúfùlẹ̀ náà lé? Ewo, wo ẹ jẹ́ ń jókòó dé wọn àìwọ̀n ní pẹ́ dé. níta tó jókòó yọ ọkọ̀ ọkọ̀ ẹni ọ̀dà ẹ̀bọ́n tẹ̀ wá pẹ̀lú mi nǹkan wa wo fíìmù tí ń wò fíìmù tá a ṣe ń wo ìyọ́ dàn tọ́ba rí àwọn actor àti bóòsì wọ́n ṣe ń sára wọn jẹ ní pàkà ngba mi àyà mi ó kó òkè mo ti kódà n fíìmù ni ń wò mọ yóò lè dánwò papọ̀. yóò sì dùn ló tọ́ bí màtákà bó ṣe àwọn ọdún. wo wo fíìmù tó dàn ni o eh. ah sísìn fíìmù ni èmi kì í wọlé wo mọ pọ́ọ̀sì yẹn ni mọ mọ mọ tẹkínní pọ́ọ̀sì yẹn ọba dúró báyìí tọba kọ́kọ́ wọlé nísìnyí ọbẹ bó ṣe láktọ̀ àti bó ṣe mọ ṣe lọ sọ́ra ọ̀rìn. a méjèèjì. ẹ jẹ́ tẹ̀lé yín wọlé ẹjọ́ wa lọ wò tí ẹ ń fúli wá sí dé. kàlọ́ bá dé kọ́ bá dé kọ́ ó ti bóde. Ah. Hmm, kẹ́mi ibo lẹ ti dàtọwọ yín lẹwọn. ẹ kẹ́ni àjàlá ta nà ẹbí wọn náà ní ni ẹ dákun gbọdẹ tó ń bá lùfẹ tó ń sáré bá mi ṣàjẹ náà kọ mi tàrí dàtọwọ mi lẹ warawara. Hmm, ẹ dàtọwọ yín lẹ warawara pẹ̀lú gbogbo àlẹ yín bẹ́ẹ̀ ṣe máa ń dànù. owó ẹ ṣe é mo dúpẹ́. Hmm, ah, ẹ bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹnu yín gbogbo àlẹ yín gbogbo yín yín ṣe gáyín ṣàwòrán tán ẹ sì dálẹ. owó bẹ́ẹ̀ yàn yín mímọ́ yín ra mi o hmm. dákun ẹ̀bí bí ẹni dalágbà ṣe. Mufuli Jankanjẹ Mufuli Jankanjẹ. Mufuli. kòkòrò gbé nǹkan mi ìṣẹ́nu yẹ. Mufuli. ó lọ mọ bí wọn bí ó gbà lọ bẹ́ẹ̀. Mufuli. kòkòrò gbé nǹkan mi ìṣẹ́nu yẹ. ó lọ mọ bí ó gbà lọ. kò mọ́kọ tí mo yan lálù tó bá kọjá ìpéwọlé o. kíni dákun kó bìnrin iṣẹ́ ọlọ́jà ni bí a mú mi pàdé kó dé kọ́ káàbọ̀. sẹ́fẹ̀ sórí ibú sí ọ̀rọ̀ ẹ̀yìn sára yín ya sẹ́fẹ̀ sórí ibú. mo fún lè gbogbo tó ṣe ń sọ ni o ṣe ń béèrè ni kò rẹ mí eré mi ò sì burú n tí mo bọ́ sọ ní kọjọ́ gbọ́ atẹ́kùn ẹ̀fẹ́ sí mi ni o ń gbà ń lọ́mọ̀ kọkùnrin ni. sẹ́ni tí ò bá wá rẹ̀yìn sórí ibú ẹ̀jẹ̀ ń bòde lẹ́rọ̀. ó bòde sọ fẹ́ sọ mí sí ìwà ayé ni ó búlè. ọmọ yìí fi mí sí ìwà ayé po ah! ara mi ṣe wá ṣe wá bẹ̀rẹ̀ sí gbé ni. rẹ lo àkẹ́. bùdá lọ́ba sí òrè yìí ẹ dákun kílẹ̀ tẹ́ wọ́n mú wọlé bí ẹran bá. Ah, dákun mọ́mọ́ bínú sí mi wọ́n <laughs> ní wá kí wọ́n ràn án lọ́wọ́ ni irú ìrànlọ́wọ́ ládàáda òsì wo lẹ ṣe fún un. o bẹ̀rẹ̀ nù ẹ o ìyá rẹ ti ń wọ o. yẹmúfìlì ti wọ mi. ti ń wọ o àmọ́ mọ́tò ò ti dáná àmọ́ yìí sọ fún wọn ibi tó wà o. Ah. kíni yọ padà wá gbó e yìí sì wíjọ orí ẹ̀ náà kí wọ́n bọ̀ kí wọ́n lè jájẹ́. kí náà bá yín jájẹ́ dákun ènìyàn ni pa ọ tó bá ti ń fi ojú oorun òsì báyìí tó bá ti ń tó bá ti ń di báyìí tó ti ń di báyìí jàǹjẹ jàǹjẹ jàǹjẹ olúwa ló ní jàǹjẹ. kí ló ń ṣe ọ. Hmm, ara yín ò yà ọ ọ̀rẹ́ yín gan-an ni. gidi ah, ìgbádùn. ẹ mọ̀ gbogbo àdúgbò kan sọ pé ó rẹ̀ mí àmọ́ torí ẹ̀ náà mo ṣe wá tó bá ti já ìjẹ báyìí wá pé já ìjẹ alábàáyá. ẹ ẹ sì ní ìgbádùn tó bá ti jẹ́ pé torí nǹkan tẹ́fẹ̀sẹ̀ ẹ lè gbádùn. èmi kan gbàdúrà kí n gbádùn. ẹ mọ̀ pẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀. mo fún ni mo fún. Ah. Ah. mi báwọn èèyàn sọ fún mi pé ọmọ yìí ń bẹ́ ń ta nísìn. Ah irú ìrìnsọ lẹ́nu wa lọmọ yìí rìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí eh? kí ni sọmọ ìgàn mọ́fúlì mo ló wá gbà lọ ní ìsìn. mọ́fúlì já kọjá ọmọ tó sọ̀tọ̀ òun ló ní òye. ta ni ń jẹ yín jẹ alábọ̀dọ̀dọ̀ kan ni ó wà é. ẹ sì wá ń pariwo pé ń ja yín jẹ kí ni wá ń ja yín jẹ èrú ń ja yín jẹ ṣé bá yín gbé pọ̀ wá. torí mo mọ lógo yẹn wà yìí. ẹ ǹlẹ́ o bó o lè rún ṣe wá wọlé wá ah, mọ kí èsì ara o. ẹ ẹ dàpọ̀ kí ìyá mufili wọ káàkiri fún báyìí. ẹ wo ìmọ̀ mo mo lọ sí lọ́kùnrin. ṣe ni kí ló ń ọbẹ̀ ọmọ kékeré báyìí à ah, sílẹ̀kùn fún ọ lọ́gbó ṣe fún ọkọ lọ kó sí ọwọ́ ìyá rẹ kó mọ̀ pé wọn lọ́ọ́ bá mi jà jẹ. agbófo ní. lágbára lọ. <laughs> ẹ mọ tẹ̀sí rárá. ti ọmọ ẹrù ń bọ́ mi wò jí wò fún mi. kí ni mo ṣe ọba ní ẹlẹ́ẹ̀ka tó kó àwọn bẹ́ẹ̀jì dání orú ti mú wọn mo kò sáré fàáfi bọ́ lójú kòkòrò gbé nǹkan mi ìṣẹ̀lúwẹ́ ni. tọ́ba lọ wá lọ́sàn tọ́ba lọ wá lálẹ́. ìwọ lọ́ọ́ máa rí ìwọ ni wọ́n máa bá. dákan jẹ́ ọmọ tí ó ràn ní iṣẹ́ ọmọ tí ó ràn ní iṣẹ́ alọ́ba fresh. yé mi o ìdáǹsọ́ ní gbọ́kànlẹ̀ ọ̀tẹ̀ mi jẹ ẹ̀rẹ́wọ̀n ayé búbúlì ti bàjẹ́ o ayé rẹ ti wá ta ha ẹ̀rẹ́gun ṣe ṣe kó tún gbé ohun tẹ́mi lọ́n jẹ kó tún gbé lọ́dọ̀ alọ́ba kálọ́ba tún máa bá a jáde ha ẹ̀rẹ́gun tí ìbá gbé alọ́ba gan kọ̀ mọ ohun tí ń ṣe ó poná ṣé ibi tẹ́mi ń jẹ sí ṣé ibi ẹ̀ ń bẹ̀lẹ̀ kálọ́ba ní ọ̀tún lọ́ọ́ jẹ sí ọ̀dà pé kọ̀ọ̀kan àbùkù rí èmi lẹ́nu àgọ́tí ọkọ̀ kan lábùkù ń kan lábùkù láyé yọ gbọ́ lọ́rùn ah ń rẹ́ dáadáa gẹ́ni ó sì mọ̀ pé n tó dàn yẹn ju kájọ máa pín nǹkan jẹ kájọ máa ṣàpín jẹ mo yé tiẹ̀ mo dislike ẹ̀ láyé mi níwọ̀n àjẹkọ́ ọmọ ọdún yẹn tí mo jẹ́ nǹkan kí n nẹ́ má fún eré ní òpè ha bí wọ́n ti ń pariwo nísìnyí ń kẹ́ àbí máa fabẹ́rẹ́ gún wa ni. Hmm. fún ìgbà kẹyìn mo ń lọ latin mo lọ. latin ìwọ ni mo pariwo rẹ lọ́ọ̀ gbọ́ mi lọ́ọ̀ dáhùn. àwọn afáànà ní kí ẹ mọ ọmọ sọ bí ẹ bá ti wà níléèwé abilé yàgbẹ. dákun ilé kẹ́wò lọ lọ tí wọ́n sọ báà fún ọ. Hmm, wá sí orí rédíò mo ti gbọ́. Ah, ẹ mọ gbọ́ ọmọ àlè ẹ mọ gbọ́ ọmọ àlè ọmọ àṣetánì ah. tí ń pera rẹ̀ lọ́mọ ànábì ṣé ìwọ ìwọ tó jẹ́ pé inú yàrá lọ́ba lọ wà lẹ́jọ́ ń dà fún ara yín jẹ látàárọ̀ tí mò ń gbóhùn yín. bá bọ̀dà lọ́ba jákínni jẹ́ èmi ẹwẹ mímí ìdàrí kí tí gbogbo yorùbá tiẹ̀ gbà mí gbọ́ pé yẹ kẹ́gbẹ́ èmi já bọ̀dá lọ́ba báwọn mi mímí ni. lẹ́yìn lọ sọ́wọ́ jẹ ẹ ṣe bí mo ti báwọn bọ̀dá àdúgbò jàjẹ kí nu. Ah. kí ni ah, nǹkan. èmi ìdàrí akílódé kan náà mi ìjọ. èmi báwọn bọ̀dá àdúgbò wẹ̀ èmi jẹ́ pé mo sùn alábàálẹ̀ èmi mi ah, mú fúli yóò tó ọtí yóò tó ọtí ẹ̀jẹ̀ wàá rí èèyàn rẹ̀ rò mí èmi bọ̀dá lọ́ba bọ̀dá lọ́ba tán dúdú tán ní gbàṣẹ tán ṣeré tán burẹ́wà tán dára rà bọ̀dá mẹ́tẹ́ pé kìkì eyín ọba ìkìkì kan ni mo ń yàwó wọn gan bó ṣe fẹ́ pé mo lè ká tó dáhùn ọ̀dáhùn rẹ̀ mi bọ̀dá náà ní jẹ́ mi lè láti kàn mo lọ. mọ́fúnì mọ́fúnì ayé rẹ̀ rè é. mọ́fúnì mọ́fúnì mọ́fúnì mọ́fúnì ná ń jìnnà rẹ ni. ń jìnnà rẹ lè wá ń kanlẹ̀kùn látàárọ̀ kí ló mú yín. mo kọ́kọ́ fẹ́ lọ tọ̀ wọ́n á mọ̀ pé ojú mi wá ń sú. ṣé ẹ̀yọ̀ ọ̀nà ojú ojú yín sú ṣé ṣé ṣé ṣé ṣe pé nǹkan mi mú yín ẹ̀jẹ̀ wa ara mi mú lóru ṣé ṣé ṣe pé nǹkan mi wà ń bẹ̀. kò lè yé ẹ̀rẹ́ òkè máa ẹ̀wẹ́ fíríjì mi ẹ̀rẹ́ òkun. ẹ mọ wo bí ti ṣe ẹ mọ wo bí ti ṣe bí. aláìwọ̀n ti kó bọ́ ọ. wọ́n tó ń do ìṣirò rẹ̀ mo fi wá ṣé ìṣe pé wà àti ládélé nǹkan wà láàrin. ẹ mú filẹ̀ sílẹ̀ sí mọ́ ni. Mm. ilẹ̀ mọ́ ni àní sì sí pé nǹkan wà láàrin wa àti ládélé. ọ̀dà ládélé. ọ̀dà ládélé ìwò lẹ́sà. irọ́ ìtò wùwò ni ohun tí bá bí ọ nìkan dá lóhùn mo ṣe ìrànràn kọ́ lajú rẹ ge. ẹ̀wọ̀n kò sí kankan tó fẹ́ẹ́ dèmi àti bọ̀dà ládélé pọ̀ jù wọ́n. tí n bá gbọ́ pé nǹkan bẹ láàrin yín à ń fi ọ́ sẹ̀ sìn ń fi ọ̀sẹ̀ sí ń dojú tì ọ́. ọ̀rá dára dá ẹ̀. lórí ìwòrò sí ìwòrò ọ̀dẹ̀dẹ̀ sọ ọ̀dẹ̀dẹ̀ múfúlì jáǹkànjẹ ọmọ tó sọ̀tọ̀ òsọ̀tọ̀. ó ní ó ní nǹkan tí ń rò tí. abọ́dẹ̀ ni. irú ọ̀rọ̀ wo lẹ fẹ́ sọ tẹ́ ẹ̀ bá mi sọ́lé látàárọ̀. Eh, sórí ọ̀rọ̀ tó bá yẹ ká sọ nílé mm. nílé láti jókòó sọ àmẹ́lẹ́ tí mo fẹ́ sọ kódà nǹkan kò jẹ́ má gbègbè lé. ẹ dákun ṣé bọ́rọ̀ náà ṣe le tó nù. ó lágbára o ó le débi pé hmm, kí nǹkan mi bá ń bẹ lẹ́yìn pé ó le ni ó yẹ ká tó fún pé ó le gan. ó dà mò ń gbọ́. ṣé ó da kéèyàn kéèyàn kéèyàn fẹ́rù ẹ sílé bó ṣe dà yìí tó yẹ pé àtiwájú àtẹ̀yìn déédéé ló ṣe tó sì yá yẹ kí ọkọ tó bá tó fẹ́rù ẹ kọ́ tó wá máa ṣe rádaràda ẹ dákun gbogbo tí wọ́n á ń sọ yìí mo mọ̀ mọ̀ sọ ni o tó mọ̀ kúwọ̀ ló ń ṣe láàlá jẹ́jẹ́ kí lọ́kọ́ jẹ́. kí ni nǹkan tí ọkọ mi alọ́ba ṣe. Eh, eh, alọ́ba ọkọ ẹ oṣù ogún oṣù ọgbọ̀n. kí ni nǹkan tó eh, ṣe. ẹ ẹ máa ń sọ fún wọn nìyí torí kété tọ́ ọba sí nílé sọ̀rọ̀ mi yé tí gbogbo lé dá àṣé wíwà ní tọkọ ẹ máa wà lé ni àṣàràkàrà ní ń dá ọjọ́ mọ̀ pé múfúlì. múfúlì. ńlọ ń gbé sọmọ ọkọ ẹ tí ń sọ fún ọkọ ẹ kọ́ máa bóun jẹ ó ń já nǹkan ọkọ mi jẹ. Ah, ah. ìjẹ́ ìfarabọ́lẹ̀ jẹ́rìí nǹkan kan gbogbo ẹjẹ ní kíni ah, àìgbọ́ yorùbá yẹn kò gbédè olóhùn ògbéke ah, torí bá gbọ́gbọ́ yorùbá ni ó kọ́rọ̀ mi ti yọ àmọ́ bí ṣe ń wọ yìí tó o jẹ́ ègùn ó sì jẹ́ tápàdà kọjá wùkùkù ní tí n sọ ni pé ọkọ ẹ alọ́ba alọba àti mufuli wọn jọ ń ṣe dáadáa ìwọ mufuli ló ń gbé ká ọkọ ẹ mọ́lé ní kọ máa bóun já jẹ. mufuli ń já ọkọ ọkọ mi jẹ pẹ̀lú gbogbo adúrò eléyìí tí mo gbé yìí eh, eh, eh. <laughs> ara àwọn tí ń sọ ní débà pé ọkọ ẹ ọfọjú tí a bá fọjú ẹ dákun tí a bá yẹ pé èmi ni Ọlọ́run yọ̀ǹda àwọ̀ yóò yọ̀ǹda ẹ fún ni wọ́n ṣe ní cross multiplication ṣé ẹ máa ṣe dáadáa àdákálẹ̀ káàkiri mú ọkọ ẹ kò sí ńlá káyì náà mo á sọ fún ọ pé kí wàhálẹ̀ ọ máa gbé sọ̀rọ̀ mi gobi tó ti wá sọmọ gbọ́dọ̀ jíjì tí ẹ rere ni mi wọn bá lè dáná lọ́nà ìlú yìí sọmọ yẹn tó wọ́n yẹ dáná. a ò fi méjì àbọ̀ lọ́hún lélẹ̀ ní èyí a ah, hmm, Mufuli àti ọkọ mi alọ́ba tí wọ́n bá wọn lé ní èyí. ẹ dúró dẹ ah. dẹkun tí lọ́lọ́lọ́ ń lọ ní ìsìn tó à ń lọ lẹ́kùn tó bá délé ní ìsìn kí ló sọ pọ́ṣẹlẹ̀ yẹn. ẹ wo ẹ má wọrí mo ò ní sọ ìpè yín lẹsàn kọkọ fún mi but mo fúnlì lẹ́ni mi gbọ́dọ̀ bá ń lẹ́ni o nítorí bí n bá bá létí ẹ bá lónìí. àbọ̀bọ̀ lílọ lọ lọ bí ìyá màá kìtì ni o dákun tó bá délé má darí wó lẹ o. jọmọ yóò ní bọjà jẹ mi báyìí dákun ẹ wo bàbá máa fọ bọjà ọjà tó fún ẹni ọbàjẹ o kọ́ má dẹ̀mí tẹ́mi ń dé mọ́ mi yé kọ́ máa bọ̀jà jẹ́ láàrin mi àti múbìrì kọ́ máa bẹ́ẹ̀ mi jájẹ́ ó sì ń dùn mí o lọ́rọ̀ mi yé èyí lérí fúzi mo sọ pé bá yé jẹ mo ṣe bẹ̀rẹ̀ ní nítorí wọn lọ rò láàrin ọjà ìní wọlé ìmọ̀ nìṣó ilé ọ̀kan. mufu mufuli mufuli bọ́ síta o ìwọ ọmọ òṣì ìwọ ọmọ rọ́dọ̀rọ̀dọ̀ ìwọ ọmọ àbípa bẹ́ẹ̀ ìbọ́ síta kan wá bá mi lónìí o ìwọ ọmọ játijàti mufu bọ́ síta kan wá bá mi ohun ìyàwó alọ́ba kọ́ ni mò ń gbọ́ ń ta fatafatafata. ẹ jẹ́ lọ́ba níwọ̀n bóyá ọ̀hún. bọ́dà síbi wò ó lọ kí ni mò ń si ọ̀nà tó ò ní làákàyè bó ti wù kó kéré mọ tó ṣé ìṣe orúkọ rẹ ní dá fatafata ń ta. ẹ ó dàbí ẹ ń porúkọ mi náà ń pamọ́ sínú ìjìn lọ́ba yẹn wò. ó yá èmi lọ́dà ọ̀rẹ́ pọ̀. Ah, ah. kí ló fẹ́ dèmi àtàǹtí bọ́sẹ̀ pọ̀ pátá ọmọdé náà ń ta ìsìtì ìbímọ dábàá sọ pé mo gba pátá àwìn lọ́wọ́ wọn. ọ̀dà àbá bímbélé bóde bóbélé dákọ̀ rẹ pé ọyún ilé kan èèkan èèkan ọ̀rìn tí ń ṣe fún ọ ìwọ ìwọ ìwọ adójú sí ni ọmọ lásán lásì lórí bó ti rí. ìyá ìyá tẹ bímọ òfòdà ọmọ òfòtẹ bí dà. wàá bọ́ sẹ́ẹ̀dì èmi ló dé tó mímì mọ́rọ̀ tó wà nílẹ̀. torí ọmọ òfòtẹ bí tó ń kó pọ́pọ́ bá ìyá ẹ̀ ni o. ó dáa kí ni kókó gan èmi ló ṣe. ẹ ṣáà bá mi sọ fọmọ yín ajá tẹ bí kó fọkọ mi sílẹ̀ ó ń pín káàkiri ilé ó tún tún pín dọ́dọ̀ ọkọ tèmi o ẹ ṣáà bá mi sọ fún kó fi sílẹ̀ nítorí ìjọ ti bá rí mo máa nà ni. pé múfúlì ti dọ́dọ̀ àlọ́ba. bẹ́ẹ̀ ni ah. ẹ ṣáà bá mi sọ fún nítorí tó o bá fọkọ tèmi sílẹ̀ òkú méjì àbọ́lọ́ onílé. ṣàṣìṣù ah mama, ẹ bá mi sọ fún ọmọ òfò tẹ́bí kó fọkọ mi sílẹ̀. ah ń bọ́ olóòṣè ah asọnilẹ́nu ọmọ ni ẹ kó o tó wá sọ mí lẹ́nu ah èmi ló sì gangan èmi ló sì ọ ìwọ ìkan náà ló ń dá ládélé jẹ ah. ìwọ ìkan náà ló ń dá lọ́ba jẹ ah mo fò lè kó o tó wá san lẹ́nu ìwọ wọ́n fi lílù wọ́n fi bayé rẹ jẹ́ sára pa ọmọ fi hàn àrọmọdọ́mọ rẹ̀ ní ṣe fọ lónìí tiẹ̀ ta ọjọ́ kan mọ́ ọjọ́ pé tiẹ̀ ta tiẹ̀ ta lájẹ̀ rẹ̀ ní ṣe fẹ́. mo fún ní kan jẹ kòkòrò gbẹ̀hùn kọ́ mi ah, ah, eh, eh. ìṣẹ́ ìbúyẹ́. tó wá ti yá yóò mọ̀ ní à òun lọ sáìtì òun lọ sáìtì yóò mọ̀ ẹnìkan máa ju lọ sí i. Ah, ọmọ adáyàn tó ọmọ adáyàn tó ọmọ ní ọmọ fìyàn lọ sáìtì àmọ́ mm. kókó nǹkan tó lọ sí sáìtì. ó lè bá a dá náà ni bẹ́ẹ̀ ló bá mm. sáìtì gẹ́ ní ìsìnkẹ́ ìṣàkóso àní òsì. aláṣojú náà ṣojú ẹ̀ pọ̀. àwọn ọmọ òwe tó náà wọlé àrísè ọmọ sẹ́mi sáà <laughs> wọ́n kàn lójú lágbárí ti ó fi rí nàní. ṣé èèyàn máa ń dàgbà ju téèyàn bá mọ̀ lọ ni nígbà tí èsì mọ̀ wọ́n kọ́. bẹ́ẹ̀ ni ṣé o rí pé àwọn tí ń lọ àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ mufuli já kẹ̀kẹ́ àwọn òyìnbó àwọn ọ̀rẹ́ ah. eh, sọ pé show eh, your friend then i will know. Eh, ìwà ọ̀rẹ́ rẹ̀ mi ah. kí n mọ lóyìn tó jẹ́. àjẹpẹ́ àwọn ọ̀rẹ́ aṣẹ́wó nù. àwọn ah, ọmọ yẹn náà máa já nǹkan jẹ nù wọ́n gbọ́dọ̀ mọ já nǹkan jẹ bóòlù ti rí wọn síná sọ tí ẹni bí mo ti wò wọn eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ bí báyìí mò ń wá wẹ́ẹ̀ díẹ̀ àyè bilẹ̀ kan àgànrán dí mo wò ó sì ní mọ̀. ṣé ká sọ pé olórí burúkú lẹni tó padà bíi tiwọn ni. first body kọ́ di. àpótí ọmọ ń le tán ah! tí wọ́n fàpótí bá mi jẹ́ kékeré mo jókòó ju. ìwé ló máa dá mo fẹ́. bí àpótí ọmọ fi jógùn. àwọn èyí bíi ilé ṣùgbọ́n nǹkan tá ń sọ yìí mo kúkú gbọ́ gbogbo oyún ìbàjẹ́ èèyàn ni ìkọ̀dà sí ọlọ́run dúró wọ́n fi ń ba múfúlì ló kọjẹ́ ni. ìbàrí lórúkọ jẹ́. bẹ́ẹ̀ ni. eléyìí ti kúrò níbàrí lórúkọ jẹ́ o tí ò bá rìn bèbè rẹ̀ wọ́n ní máa pè lórúkọ yẹn wọ́n ṣe pè ọ lórúkọ àbí kán pè mí lórúkọ bí yóò bá rìn bèbè rọ wọ́n lè pa mọ́ yàn. Hmm. òótọ́ ọ̀rọ̀ ń bẹnu tó sọ yìí o àmọ́ mọ́ wàá gbàgbé o èmi rẹ yìí náà là ń tẹ̀lé lọlé àwọn ọkùnrin òun kọ̀ọ̀kan tí fi ń fi wọ́n ṣẹlẹ́yà tí ń fi wọ́n ṣẹ̀sìn tó fún wọn lárídájú pé irọ́ ni wọ́n ń pa mọ́. Hmm, mi ì gbàgbé e, àmọ́ ọ̀rọ̀ yìí tó kíyèsí o. ó dà òótọ́ ọ̀rọ̀ náà tún lè léyìí tó sọ ẹ̀ á wà nǹkan ṣẹṣẹ. èmi ò rí ntẹ̀ mọ́tò ta fẹ́ dọ̀rùn ńlá sí báyìí. kòkòrò gbé nǹkan mi ìdẹ̀lú yẹ́ ni. mùsùlùmí bọ́lá ti tó Mm-hmm. tọ́lá ni mm-hmm. àwa mẹ́rẹ̀ẹ̀rin bá ṣe wà ọ̀rẹ́ ló yẹ ká máa ṣe kò jẹ́ ká máa bára wa jà rárá rárá mo pè yín méjèèjì nítorí ọ̀rọ̀ Mufuli mo sì fẹ́ ká parí ìjà yìí sí torí pé ẹ̀yin nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ sì máa ń pe Mufuli Jáǹkànjẹ Mufuli Jáǹkànjẹ orúkọ tí ìyá àti bàbá sọ kọ́nù Mufuli lọ sọ lọ́jọ́ súná rẹ̀ Mufuli òun náà mo fẹ́ kẹ́ ẹ máa pè gbogbo ìjà ta ti ń jà ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ ká múra wa lẹ́yọ̀kan bá ṣe wà láti lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká má bára wa jà mọ́ ká lo ìfẹ́ ẹyọ̀kan ká fi bára wa lò pọ̀. fẹ̀kàn tẹ́lẹ̀ náà ewúrẹ́ ti wò lóhùn ọmọ ìyá àgùntàn múfúlì sí múfúlì lò ní pẹ́pẹ́sẹ́ o ọmọ ìyá àgùntàn tòun o kò bí dúdú àmọ́ bọ́ ọba ní ká mọ̀ pé ní múfúlì já nǹkan jẹ mọ́ ayọ̀ já nǹkan jẹ ẹ̀yìn rẹ̀ kó a mọ̀ pé múfúlì àmọ́ kó náà yé já nǹkan jẹ káàkiri. Ah, a ní a parí ìjà èwo ló tún fẹ́ máa sọ yìí ìnífẹ̀ẹ́ sí o ara ó dáná mi fẹ́ gẹ́gẹ́ ní kankan sọ̀ kankan ẹ jẹ́ ká múra wa lẹ́yọ̀ kan ṣoṣo kẹ́yìn adẹ̀ fífẹ́ bára wa lò tàbí fífẹ́ bára wa lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń fún lùrè tó o bá fẹ́ bá wa ṣe òun náà ní tẹ̀lé mi débi. bẹ́ẹ̀ mi ò bá tiẹ̀ nífẹ̀ẹ́ pé bí Fọláṣadé ṣe pè mí kí n pọ́n lé ni kí n wá sàárín ìní wá torí pé mi náà fẹ́ jẹ́ ó parí ni àmọ́ dákun múfúlì nìyá àti bàbá sọ mí kò sí já nǹkan jẹ́ ń bi ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀sì ká mi mọ́ bí tí mo ti ń já nǹkan jẹ rí hmm. ọ̀ọ́ká mi mọ́ dákun mọ́ fi orúkọ tí òṣò kọ tèmi mọ́ fi kó ọkọ mi dákun torí ọlọ́run torí ọlọ́run mo bẹ̀ ọ́ o mo bẹ̀ ọ́ aṣọ ọjà mi ti yá o. aṣọ ọjà tiwa gan tiẹ̀ ti fàya àwa gan ò ráyè ìjà. èmi gan tiẹ̀ rántí ibi mo bọ́ tèmi gan sí. kò sí wàhálà. ẹ mọ tó ṣẹlẹ̀. gbogbo wa ẹja múra wa lẹ́yẹ kan ká máa bára fẹ̀yìn ká máa lo òde bá a ṣe ń lo òde tẹ́lẹ̀ ká máa jọ lo odò pọ̀ kò síjà ká lò fẹ́ pọ̀ pẹ̀lú ara wa. ìjà ti parí ẹ mú fúlì já ẹ mú fúlì àti mara mú fúlì. ọ̀pẹ̀lẹ̀. àwa mọ lóko yẹn o àwa mọ lóko yẹn o àdá lóko yẹn. dákun gbọ́dọ̀ látàárọ̀. Ah! ẹ mo lọ pọn mi ni. ọlọpàá kí ló yẹ fún mi ṣe. Ah! nǹkan tí mo fẹ́ fi omi sí lélẹ̀. Ah! kí ni. kí ni ká tóbi lómi. ẹ kí ni òde. Ah! Eh, kí ni òde kí n la sọpata mú ẹ ni. àwa rẹ o mm. àwọn ọ̀rẹ́ mẹ́ta tó sọ pé àwọn ò lè gorí ẹ. Ah! láìsí mọ̀ pé a ti rọ̀yọ́ àti tọ̀yọ́ bọ̀ àbọ̀ àti eh, jẹjẹjẹ àmọ̀mọ̀mọ̀ àti lálálá. alùlòrò. <laughs> ó sọ pé kí ló fẹ́ fi ìrarú àwa ṣe eh. wọ́n sì mọ́ pé àti jẹ díndín àti jẹ bíbọ̀ àti. ẹ ẹ níwọ̀ yìí ìwọ wà á dé ta ó mọ fà wá pa láti jẹ́ pé àmẹ́tẹ̀ẹ̀ta ìlú ti bá já nǹkan jẹ àbọ̀ tún jàjẹ báyìí. wọ́n ní kò ṣe tírí sàn eh. kọjá mẹ́tẹ̀ẹ̀ta jẹ́lẹ̀ kan náà. òpè sálẹ̀ ni pọ́lọ́ mi ti pé mẹ́rin. Eh, eh, lówùlì <laughs> sọ ti wá gbọ́n báyìí sọ ti gbọ́n tó o bá kúrò ọmọ ní sùn rè o ara àwọn obìnrin tó ń bo obìnrin lójú jẹ́ ló wà níwọ tó mọ sẹ́kà fara tó ní tí wọ́n bá gbé àyè àwọn ẹni yìí lé òkú rẹ lórí ó bínú dìde àsọ̀mù nǹkan lẹ̀ tó tó báyìí. ah Rúfúlì ṣe bó ní àwọn eléyìí àwọn kinní ṣe bó ṣe pè fún wa náà nu báwọn kinní kò sí wọn tá bá gorí ẹ báyìí lẹ́yìn kò kú ẹ ẹni ìyà ni ọ. ẹ sẹ́ni kò fún lásán nù yín. ọlọ́ọ̀ni jẹ́.

báwo fúlò bá ṣe máa parọ́ fún wa nìyẹn. ọlọ́run ló ní á tẹ̀lé yín bí bẹ́ẹ̀ kọ́ à ní rójútùú ọ̀rọ̀. ìfẹ́ kan tanná fún yín ní irọ́ ní pa irọ́ ní pa irọ́ funfun. ṣe bó ṣe ti wá ṣe ẹ̀sìn nísìn ẹ̀sìn tó ń ṣe tí ò bá ṣe mí mọ́ láéláé ó tó. àmọ́ ẹ dákun bó ni yóò ṣe wá yanjú ọ̀rọ̀ ara rẹ̀ báyìí pẹ̀lú inú ilé yín tán wà bí. tó bá wù kó máa rìn lọ hóhò àbí bí ò bá sì lè rìn hóhò kó bá aṣọ tútù tó wà nulẹ̀ kó wọ̀. ó tiẹ̀ tó bẹ́ẹ̀ kó wọṣọ tútù tó bá wọṣọ tútù yóò wò lára rẹ̀ báyìí bí ẹ ń gbérin ni. láì sí terminator bí o ṣe wá lè wàṣọ tútù wọn àtún bí ire kó tó rìn o ẹ bóyá yóò bóyá kíkan nù yín kó ràn lọ́wọ́ kò sì lè mọ kọmú gan ẹnu omi ló wà ẹ ti ìsàlẹ̀ náà ẹnu omi ló wà yóò dúró do ìgbà tí ó bá fi. ẹ̀sìn mọ̀ sí àkẹ́ bá wa fún ní. nẹkẹlẹ káfọ́n ní aṣọ kó fi bo kó fi bo kíni kóbi kó kí wàá lọ bọ́tọ̀ dọ̀tí ẹ̀ fún un lé àti sọ́bẹ̀lẹ̀ kan náà ọlọ́run bá yìí. dákanjẹ ọmọ tí ó ràn yàn ní í dá ọmọ tí ó ràn yàn ní í dá o alọ́ba fresh kò tiẹ̀ fẹ́ yé mi mọ́ ẹni orí yóò bá lọ ni ẹni orí yóò bá lọ ẹni orí yóò fún jẹ kò kí rẹ̀ ní òye ó bá jẹ́ kó rẹ̀ ó àyè àwa mọ lóko yẹn o àwa mọ lóko yẹn mú fúlì o mú fúlì jákànjẹ mú fúlì jákànjẹ kòkòrò gbé tí mo yan láyò tó bá kọjá ẹ pé wọlé o. mo fúli ah, ewu ló tún wọ̀ yìí ah, aṣọ ọkùnrin mò ń wò lọ́rùn rẹ̀ kí ṣe ń tó ọwọ́ jáde rè é èmi náà wá wọ̀ ẹ́ bó ló ti rí ìtọ́tún wọ̀ yìí. Ah, ọlọ́wọ́n ọba o èmi rèé. kòkòrò gbé nǹkan mi ìṣẹ̀nu yẹ́ ni tó bá lọ wá lásán tó bá lọ wá lálẹ́ ìwọ lọ́ọ́ rí ìwọ ni bá. mo mọ bó ṣe mú fólì mọ́ o mo ṣàmọ̀ pé tí bá rìn láàrin ìgboro àwọn ará àdúgbò yìí yé pariwo lé lórí wọn mọ kọrin tẹ̀lé lẹ́yìn mi ìyá amúfúlì ìmúfúlì já nǹkan jẹ ìyá amúfúlì nílẹ̀ ìmúfúlì já nǹkan jẹ ìtújú òtí ẹwà jẹ rìn ládùúgbò mọ ń ló jẹ mu wá láti àlẹ jáde lọ́sàn gan mọ́ orin lóríṣiríṣi gbogbo àwọn ìyàwó ilé wọn mọ pariwo tẹ̀lé lẹ́yìn oríṣiríṣi ní ìṣẹ̀lẹ̀ ewu ń mọ kàkà kó wá sọ lára ìyá àjẹ múfúdi ṣe ló ń lé sí ní tí ń ṣe òtí ẹ̀yẹ mi mọ́ ewu ń mọ jáde. múfúdi ń gbọ́ kí ni ìṣẹ̀lẹ̀ gan-an jẹ́ ń gbọ́. yọgbọ kò yé mi irọ́ nípa ọmọ tí ń ṣe o kò yé mi ó ti sú mi náà. èwo ni òye ọbẹ̀ gan-an ṣé bó ṣe ń ṣe ni òye ọ ni àbí bó ṣe ń káàkiri ni òye ọ. gbogbo ẹni kò yé mi mọ́ ọlọ́mọ ṣàánú mi o ìyá múfìlì ọmọ tí ó ṣẹlẹ̀ báyìí àfẹ̀mọ́jú kùtù hàì a àárè ká bàbá páìtọ̀ wa mọ́lé ni o alàgbà ṣọ́ọ̀ṣì wa ṣebí wọn náà mọ̀ ohun tá a bá ṣe àwọn ni wọ́n ṣàlàyé fún wa èmi ò níbi kankan ju pé ká lọ ṣọ́ọ̀ṣì lọ o mo sì mọ̀ pàdúrà àwọn gbà yóò gbà lórí ẹ̀. sóòlù ni n tó wà nílé tí ó ti kọjá lúlú o ó yà gbẹrù rẹ kọ wọlé. ẹ wo wèrèwèrè n ló ṣe mú fúlì tẹ ẹ bíi ti báwo. kì í ṣàṣàṣì kì í ṣe ṣéèyàn kì í ṣe èdè gan ẹ̀jẹ̀ ìbí ni. ẹ̀jẹ̀ ìbí ẹ̀jẹ̀ ìbí báwo ni ẹ ti jẹ́. ṣe rí nínú àwọn ìdílé mìíràn ó lè jẹ́ ọkùnrin ni wèrèwèrè ń bá jà ó sì lè jẹ́ obìnrin ni wèrèwèrè ń bá jà tó bá jẹ́ pé ọkùnrin ni gbogbo abo tó bá ti rí báyìí bí kò mú wọn gùn ni tó bá yẹ pé obìnrin ni sọ̀kísọ̀kí sọ̀bọ̀lọ ni yóò máa bá káàkiri ní tó ń ṣe mú fúlẹ̀. àfìgbà tádéyẹmọ tó fi tiẹ̀ kọ́ bá mi bàbá ọmọ yìí adéyẹmọ ẹ wò kò sẹ́ni tí ò lè bá lájọṣepọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ mi pátá ni wọ́n yìí n bò di pé yóò mọ kiri yóò mọ kọjú kiri rẹ̀ sí búfúlì ló mú mi gbé búfúlì kú ònulé ni mo bá gbé sá kúrò lọ́dọ̀ rẹ̀ ah! ṣé ò fi tiẹ̀ kó bá mi. Jesus Christ. òun ni oní wèrèwèrè ń bá nígbà rìn hmm. ó dáa àti wá gbọ́ báyìí eh, alàgbà ẹ dákun kí ni nǹkan tí a lè ṣe eh, ọ̀rọ̀ ọmọ yìí ó máa fàmójútó. Eh, kò sí nǹkan kan tá a ṣe ju ààwẹ̀ àti àdúrà lọ ṣe rí ẹ̀yin gangan ó wà lọ́wọ́ yín láti kékeré ẹ̀ fi àdúrà ràn mú fúlì lọ́wọ́ gbogbo àdúrà tẹ́ ẹ̀ ti wá gbà fún láti kékeré òun àkókò tẹ́ wàá bẹ̀rẹ̀ sí ní gba àdúrà kíkan kíkan fún fúlì ah! ṣé kò ní kò tí ì bọ̀. Ah, ah, kò sí tádùn àṣetì àdúrà kí ló kù wọn ládùúrà ní ká lọ gbà. àdúrà àdúrà àti àwẹ̀. àtàwẹ̀ hmm. olúwa ṣàánú wa wá ṣàánú wa bàbá ah bàbá ah wèrè wèrè olúwa bá wa yọ kó kó bá wa fi gbúú nínú ayé ọmọ rẹ ogun aláwa tìjú gbogbo ogun tìjú gbogbo ṣùgbọ́n ayé wa gbogbo ṣùgbọ́n tí ń jọlé ayé wa lẹ́nu bá a lè jáde bá a bá rìn sí bí àwọn èèyàn ó mọ fi á ṣe yẹ̀yẹ́ bá a bá rìn sọ́tù wọn ó fi á ṣe yẹ̀yẹ́ olúwa wa gbogbo ohun ayé wa gbogbo ogun tí olúwa wa fi olúwa wa fi olúwa wa fi kú ṣùgbọ́n ayé wa bá wa parẹ́ ah ṣùgbọ́n ayé wa bàbá bá wa parẹ́ òtítù yìí ti tó ó tó gẹ́ ó tó gẹ́ ó tó gẹ́ bàbá wa parẹ́ bàbá wa mú kúrò nínú ayé ọmọ rẹ olúwa mú kúrò nínú ayé ọmọ rẹ olúwa fi bù nínú ayé ọmọ rẹ olúwa mú kúrò olúwa mú kúrò olúwa ṣàánú fún wa olúwa ṣàánú fún wa ah mú kúrò ìdọ̀wọ́ rẹ olúwa ìwọ ọmọ rẹ ni bàbá wa bá wa là ọ̀nà rẹ̀ olúwa gbogbo burúkú gbogbo orúkọ burúkú táyé ń pè tí yóò jẹ́ bàbá wa bá wa parẹ́ olúwa wa fi ẹ̀jẹ̀ rẹ̀ pa sínú ayé rẹ̀ rẹ̀ olúwa wa fi ẹ̀jẹ̀ rẹ̀ mọ́ olúwa wa wẹ̀ mọ́ olúwa wẹ̀ mọ́ olúwa wẹ̀ mọ́ ọmọ rẹ̀ ni wọ́n ló dá bàbá bàbá ìwọ ọmọ rẹ̀ ni wọ́n ló dá olúwa mo ti àròkù rẹ̀ sí olúwa mo ti àròkù rẹ̀ sí olúwa mo ti àròkù rẹ̀ sí ẹni tó mọ̀ ló mọ̀ ẹni tó mọ̀ ló jẹ́ lọ kékeré kìíní tàǹtàrì kìíní ọmọ tó sọ ni ọmọ tó sọtọ ò sọtọ ni òye mufuli jákọjẹ ọmọ tó sọtọ ò sọtọ ni òye alábàádàn ló ń kọrin òhà ẹ èmi kọ́ mọ lógo yẹn o àmúfúlì jàǹkan jẹ́ kó máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́ o torí mo mọ lógo yẹn o àyè múfúlì má lọ lùràlùyà bá mi lùràlùjò lórí fẹ́rẹ́ jógí níwọ̀n níwọ̀n ni ó ìyá níwọ̀n níwọ̀n ni ó múfúlì jàǹkan jẹ́ mo fúli ìjà kan jẹ. kòkòrò kéhùn kan mi ìṣẹ́nu wúyẹ́. kòkòrò kéhùn kan mi ìṣẹ́nu wúyẹ́ o. kò mọ́kọ tí mo yan láàyò tó bá kọjá ẹgbẹ́ wọlé o. tí mo yan láyò tó bá kọjá ẹ pé wọlé òhò àyè ọmọ dọ́sàn ni o ọmọ dọ́sàn nígboro àyè wọn wọn ká ẹ mọ bẹ̀rẹ̀ yìí o wọn ká ẹ mọ bẹ̀rẹ̀ yìí o àwòrò síwòrò ọ̀dẹ̀dẹ̀ sọ́ọ̀dẹ̀dẹ̀ àwa mọ lóko yẹ òye àdẹ̀mọ bó ṣe ń lọ mú fúlì mú fúlì mú fúlì yóò ẹ̀yà kòkòrò gbé nǹkan mi ìṣẹ̀lú yẹ́ ni tọ́ba lọ wá lásán tọ́ba lọ wá lálẹ́ ìwọ lọ́ọ́ máa rí ìwọ ni wọ́n máa bá nǹkan jẹ́ ọmọ tí ó ràn yàn ní í dá ọmọ tí ó ràn yàn ní í dá o fresh kò tiẹ̀ fẹ́ yé mi mọ́ ẹni orí ó balọ̀ ni ẹni orí ó balọ̀ ẹni orí ó fún jẹ́ kò kí rẹ̀ ni bá jẹ́ kó àwa mọ lóko yẹn o àwa mọ lóko yẹn mú fúlì o mú fúlì jákànjẹ mú fúlì jákànjẹ kòkòrò gbé nǹkan mi ìdẹnu wúyẹ́ kòkòrò gbé nǹkan mi ìdẹnu wúyẹ́. kò mọ́kọ tí mo yan láyò tó bá kọjá ẹ pé wọlé o. kò mọ́kọ tí mo yan láyò bó bá kọjá ẹ pé wọlé o o o àyè. wóró sí wóró ọ̀dẹ̀dẹ̀ sọ́dẹ̀dẹ̀ jẹ́ kọ́ jẹ́ o dáhùn kọ́ jẹ́ o dáhùn kọ́ jẹ́ mú fúlì dáhùn kọ́ jẹ́ ọmọ tó sọ̀tọ̀ ò sọ̀tọ̀ ni o. Hey. Eh.